الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أزواج الإسلام هنا لسنا ẹ̀sìn ọ̀kan ṣoṣo ètò olúwa ẹlọ́dà wa fọwọ́ sí kọ́ máa jẹ́ ẹ̀sìn fún gbogbo àgbá ńlá yìí ètò ìṣègùn ẹni tí máa ń ṣe náà náà máa ń pè ní ẹlẹ́sìn ẹni tí kò bá ṣe kò yìí tí ì alìsílám ọ̀nà làmì ọ̀là ojú ọ̀nà rẹ̀ ẹni tó bá ń ṣe àwọn ni ó là kúrò nínú ya Allah wọn ó jèrè pẹ̀lú àlùjànnà arábìnrin kan ọgbà Islam wọn ń sọ ìdí tó ń fi gba Islam àti tó ń rí nínú Islam lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí wọn rí pé Islam lòdodo òun gangan gbogbo táwọn ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ìṣẹ̀sìn rárá àgbélẹ̀rọ ni ojú ọ̀nà táwọn kan tán là kalẹ̀ fúnra wọn láti máa gbowó lọ́wọ́ àwọn èèyàn máa kó jẹ ni ẹ̀tànjẹ ńlá wọ́n rí i pé nínú Islam kò sí ẹ̀tànjẹ ńbẹ̀ kò sí àlọ́ níbẹ̀ kò sì sí dírámà níbẹ̀ gan pẹ̀lú àkéyà gbẹ́sára kò sí nínú Islam àwọn pàṣẹ wa máa fọ àmà bẹ́ kò sí nínú Islam ó lóun gbé alukur'an òun á ń ka àlàyé ìtumọ̀ rẹ̀ ìmánì wa ní agbára kọjá sísọ gbàsí òdodo yìí ń bẹ látijọ́ tó ń ti wà láyé tóun ti ẹ̀yà dí rẹ̀. Ewu bi bí ẹlẹ́dàá ṣe ń bá wa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ òdodo lọ́kẹ́ bí yẹn ṣe ń kà á inú ọkàn rẹ̀ ní ti ń rí ìtumọ̀ rẹ̀ pé ẹ òdodo lélẹ́yìí bẹ́ẹ̀ ni bí Islam ti ṣe rí yàn à ń ni à ń parọ́ tani jẹ́ à ń dọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹni à ń ṣe Islam òdodo gbogbo òdodo. ó náà ní Islam jọ́sìn fẹ́lẹ́dà rẹ lọ́nà tẹ́lẹ́dà rẹ nípa jọ́sìn fọ sìn lọ́nà tó nípa máa sìn ọ́ kò ti ṣe ojúṣe rẹ kókó ní tó ti torí rẹ ṣẹ̀dá rẹ wá sílé ayé wọn náà máa retí njó fi tán ọ lẹ́sàn alìsílámù òsì nínú Islam fáwọn kìnnìkan wà tó ṣe àfàwọn olùmọ̀ nìkan ni a lè fi nǹkan yẹn hàn wọn ò gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fẹ́ni tí èso ló máa àfi káka máa sún wọn lójú kò sí nítọjọ bẹ́ẹ̀ nínú Islam gbogbo nǹkan pátá gbangba ni níwájú gbogbo mùsùlùmí kò sí kankan tá a mà tó ṣe pé èèwọ̀ ni kí wọ́n mà èèwọ̀ ni ká ṣàlàyé rẹ̀ fún kò sí àwọn sàhábà wọn bí Ali ibn Abi Talib. radiyallahu anhu wọn bí léèrè orúkọ àlẹ́ yìí mọ̀lẹ́bí ànábì àtúnwò àtànábì sallallahu ọmọ àtẹ̀gbọ́n tàbúrò rẹ̀ àlẹ́ yìí tún á jẹ́ àná tọ́kí ọmọ ahụ Muhammad sallallahu pẹ̀lú súnsúnmọ́ tó súnmọ́ ànábì ó ti ṣe kọ́jọ́ èyí tó ṣe nàbì ànábì kó pamọ́ tọ́dọ̀ ọrú wọn tí àwa mùsùlùmí yòókù ní mà nípa rẹ̀ wọn àbílẹ̀ rẹ̀ wọn ní sí nǹkan kan bẹ jẹ́ ara lé rẹ̀ tí òjò hàn sálòmà yòókù alẹ́ ní kò sí kò sí nǹkan tọ́jọ́ bẹ làwa náà mà ẹ̀yà àfin tí ń bẹ nú àpò èjìká mi rè ìgbà tí yóò gbé àpò èjìká tí ó sì wọn á mú ìwé tán kọ ọ̀rọ̀ bíi mélòó sí wọn mú jáde ìgbà tí wọn ń kà ẹ̀bọ́kùn lọ́rùn ẹrú ẹ̀sìn dáadáa sọmọ ọdún kan ẹ̀sọ́ sani ọ̀há tún mi léyìn náà ní ìsìlá gbogbo ẹ̀ náà ní gbogbo wa mà ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aisha radiyallahu anha jẹ́sìn tí alimam muslim wọ́n gbé jáde ní ìbẹ̀rẹ̀ síra wọn wọ́n gba ìgbà wa kan wá lọ́sọ̀dọ̀ aisha ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè sọ fún ọ fún nǹkan kan bẹ nínú tí Allahu fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lánàá bíi gbé pamọ́ sí òjíṣẹ́ rẹ̀ fún wa kọ́ ọmọ pé ti pa ìdúró ńlá fún ọ gbogbo nǹkan pátá tẹ́lẹ̀ dàá fi hàn nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò sí kàtà nàbì gbé pamọ́ gbogbo ẹ̀ lọ́sọ̀ fún ọ. torí rẹ̀ àwọn ẹni tá mà nípa Islam nínú àmánà tó ló agbérù wọn òun náà ní pé gbogbo tẹ́ ẹ̀ mà nínú Islam ẹ̀ mà sàlàyé rẹ̀ fáwọn. وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب lẹtùbẹyìnnáhù lẹnàtì wà látẹtùmọ̀nà olúwa ti bá àwọn olùmọ̀dámájẹ̀mú gbogbo ń tọkọ yìí ọmọ sàlàyé rẹ̀ fáwọn yẹn ọmọ fi yí ọmọ tó wá lẹ́jọ́ tó lọ fẹ́ kọ́mọ̀ nípa ìsìn Islam ńlọ fẹ́ máa kọ́ bò ṣe fẹ́ máa kọ́ yìí o ọgbọ́dọ̀ lọ mọ̀ dájú sáká kíkẹ́ gbogbo ń tọ́ nǹkọ́ yìí ò ní kọ́ fúnra rẹ̀ nìkan o ọkọ̀ fún pé wọn náà máa sàlàyé rẹ̀ fáwọn yẹn pẹ̀lú ń bà mí òjò ni mí ẹni wọn máa tì mí lọkọsẹ mẹkọ lọkọsẹ káfíńtà ọwọ́ òní tí ọ láti kàn láti kàn tó ọwọ́ òní tí ọ láti dé sánà ọba kọsẹ mẹkọ àmọ́ pé ọpẹpẹ sùn fúlàmù yìí ọwọ́ anílé ṣàlàyé rẹ fáwọn èèyàn irú rẹ kọ la wípé kọ wálé tó ẹni wọn máa tì mí ojú wọn máa tì mí lọkọsẹ tí lọ torí pé kí ni tó bá kẹ́kọ̀ọ́ yìí tó ń gbé pamọ́ tó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ó ti jàǹbá àmánà ó sì mọ̀ pé funfun ní ọ̀gbọ̀lọ̀pọ̀ dúdú fáwọn èèyàn ọmọ pé dúdú ní ọ̀gbọ̀lọ̀pọ̀ funfun fáwọn èèyàn àìjẹ́ bẹ́ẹ̀ ó ti ti jàǹbá àmánà bẹ́ẹ̀ Islam ti fẹ́ rí nu ìdí nu sẹ́fù máa rí sínú ọmọ bí àfa mi ìgbà gbogbo ń sáńsọ yẹn wọ́n ń sákiri wá ní ìwọ ọ̀yẹ́ kọ́ ọkọ́ tí ó tẹ́lẹ̀ náà ó ń jàǹbá ni ọ́ ǹjẹ́ sọ kọ́lọ̀ sọ fáwọn èèyàn ọ ń jàǹbá wọn ni tó pé kí wọ́n wọ torípé tó bá mú òdodo ọgbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn gbígbọ́ òun ló síwájú maa tẹ̀lé ní tẹ̀lé ìgbà tó wáá pé ni bá máa fáwọn èèyàn kí ni padà ṣe wa ni máa ṣe. torí nínú òfin wa gbogbo ẹni tó bá ti kò torí ẹ̀ la sọ pé babaláwo kìí ṣe mùsùlùmí àfáà tí ń tẹ yẹpẹ kìí ṣe mùsùlùmí àwọn eléyìn ọ̀nà oúnjẹ tiwọn ni wọ́n ń wá sáfẹ́ títí awo mùsùlùmí tó bá kẹ́kọ̀ọ́ ń pẹ́ ẹ̀sìn iṣẹ́ rẹ ni pé máa ṣàlàyé ẹ̀sìn fáwọn olùẹlẹ́dàá kò fi wá mọ̀nà olùẹlẹ́dàá kò má sì wá lọ́nà àwọn tí ń bẹ lórí pé wọ́n ń ṣe kékeré wọn ò tíì gba Islam ṣé fún wọn káwọn náà gba Islam olùẹlẹ́dàá àwọn tí Islam مقام ذا سيدا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك